possibility kó bímọ pẹ̀lú rọrùn dáadáa kó pọ̀ ṣùgbọ́n tóbìnrin bá ti pẹ́ kó tó lọ ilé ọkọ àwọn nǹkan yẹn sábà máa ń ṣètò ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ aláì káwọ ọkùnrin náà káwà considerate káwà considerate pẹ̀lú àwọn ìyàwó wa torí pé obìnrin tó lálàáfíà náà ni ó bá wa ṣẹ̀sìn náà ni ó tọ́jú ọmọ tòlà bọ́rọ̀rọ̀ ọ̀là bọ́rọ̀ ọlọ́dẹ fún aláǹfààní káfẹ́jọ yọkan lọ ṣùgbọ́n ẹni tó wá ní káwà considerate òun ò tún gbúdọ̀ tó takò wá pa abẹ́dẹ̀ àwọn mi ṣé àmọ̀ wípé kò jẹ́ ọ̀fẹ́ lẹ́kọ̀ọ́ mi ò jẹ́ irú obìnrin yẹn gbúdọ̀ tó ta kọ̀kọ́ pé àgbà ah, tí ìwọ̀n kò lágbára kíkẹ́ lómi ò máa sábẹ́ amọ́ so ti yé wa báyìí so káwa considerate pẹ̀lú àwọn ìyàwó wa káwọn obìnrin náà kán má sì fi àìní kan ṣe kẹ́wọ́ bákan náà ẹ jẹ́ káwọn ọmọ yín obìnrin kí wọ́n tètè máa lọ sí ilé ọkọ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ umahat eléyìí tá à ń sọ yìí à ń sọ from experience ọmọ kan ó fẹ́ fi ọ̀kan nínú àwọn ọmọ tá a mọ̀ ọmọ yìí ò tí ju years lọ wọ́n wá sọ fún ẹ tó jẹ́ ààbò ọmọ òun ààbò ní kò sí wàhálà ṣùgbọ́n òmù rẹ̀ yarí ọ̀yarí kanlẹ̀ gbàtọ́rọ̀ wá pọ̀rọ̀ múra ọ̀yarí ẹ̀ ń sọlọ́dọ̀ gbàmọ́ adébẹ̀ kí ni tiẹ̀ bá jẹ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ àmọ́ kì í ṣe pé tàn èmi mo wà nú ẹni tó lọ dọ́dọ̀ bàbá ẹ̀ kí ni èjì tiẹ̀ tí mo wá sùkúù gángbà yẹn mo kí ni èjì ẹ̀ èkó àjọlọ nígbà bàbá rẹ̀ yọ akọ̀dọ̀ àdásí wa mo wà ń bẹ̀ ẹ̀kẹ́ ìta padà lọ tán wẹ́kọ̀mù wa mo wà ń bẹ̀ sẹ́rù ẹ̀ lọ́wọ́ ayé kó tún wẹ́kọ̀mù ẹ̀ kéré èjì ọmọ yìí ju tiẹ̀ lọ nígbà yẹn so ẹ mọ̀jà ṣàbòsí èyí tá a dẹ̀ ṣe lánàá yẹn òun là ń jẹ yó òun là ń jẹ ó lè rọ́ọ̀f nígbà náà káà lórí ẹni ó lè bẹ ó padà bí àǹfààní fáwọn tó ń bọ̀ níṣẹ́ tó wọn kàdà kó sọ wọn bá tó lé ọkọ ẹ̀jẹ̀ wọn máa lọ scam lọ́rọ̀ ẹ̀ ń kàwé ẹ̀ka ẹ̀ ẹ̀ bó fún yunifásitì kúnlẹ̀ rẹ́gẹ́dẹ́ tí ó máa ṣe programu rẹ̀ tí ó sì gba dìbí rẹ̀ kódà tí ó tún yanjú ju ẹlòmíì tó lọ jókòó sí sí skul lọ ó tún wà sípà yóò tún mọ bá nǹkan mi lọ so kò sí yóò tún mọ sábẹ́ amọ́ rẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò tún mọ ọlọ́run kò sànù wọn